Ọ̀dà so nípa, mo lè sọ nípa oúnjẹ tí ẹ máa ń rà ni. Tẹ bá ra oúnjẹ, báwo lẹ ṣe ń ra oúnjẹ náà? Ṣé máa ń rà látọwọ́ àwọn tó ń ta lọ́jà ni àbí máa ń rà lọ́wọ́ àwọn tó ń ṣe wholesale? Àwọn tó ń ta lọ́jà. Tó bá jẹ́ rice la fẹ́ rà sí, ó lè jẹ́ pé ẹni yẹn rice báàgì kan ló ń tà. Ẹ dẹ̀ máa rà lọ́wọ́ ẹ̀, òun máa bá kan lọ́wọ́ ẹ̀. Ẹ̀, a báàgì kan. Ìyẹn mm, easy. Um, nǹkan bí ẹ̀wà náà ẹ máa ra báàgì kan lọ́wọ́ wọn àbí? A kì í ra báàgì. Bóyá bí ó depend lórí kóńgò ta bá fẹ́. Okay. So a lè ra bí, ìgbà mí three kóńgò, ìgbà mí four kóńgò, ìgbà mí seven kóńgò. Ìgbà mí ó jẹ́ pé àwọn tó fẹ́ ṣe nǹkan ló máa ti ra gbogbo nǹkan wọn, àwa kàn lọ, a kàn lọ dáná. Ó dáa dáa. Ó yẹ kó òun yẹn sì, òun yẹn sì easy. Ata ńkọ́, báwo lẹ ṣe máa ń ṣe tata? ẹ̀yà tàwa fúnra wa la máa lọ rà. Ẹ̀wọ̀n tálẹ̀ tí ń ra nǹkan pọ̀ oríṣiríṣi, àwọn tẹ máa lọ gbé lórí. Àwọn olóko, àwọn tó máa gbé wá. Látòko. Láti ìlú àwọn bóyá Bódìjà ló ti máa ń kó wá. Irú ọjà báyẹn sìn, apẹ̀rẹ̀ ni. Àwọn èèyàn ṣẹ̀ máa máa já lórí mọ́tò ni. Ẹ lọ ẹ máa ra yẹn lọ́wọ́ àwọn tó ń tún ta, ọwọ́ wọn náà ló ti máa ń rà lọ́wọ́ Ìyẹn fún ata, ìyẹn fún gbogbo èlò ṣá. Ata, tòmátò, gbogbo ẹ̀. Flour tun wa ń o. Nígbà kan mo ti rí àwọn tó kú tó ṣe máa ń ra àwọn tó kù ẹ̀, àwọn Mo ti rí tó ṣe máa ń rà àwọn yẹn, a lọ Shoprite a gbé wá. Àlùbọ́sà náà, àwọn ti wà níbẹ̀, so o depend lórí ọwọ́ tí èèyàn bá fẹ́ rà. Wọ́n mm. máa tà fún tórí forty lọ́wọ́ kan. Forty lọ́wọ́ kan. Forty Nda. Mm. Mm. Tẹ bá ń lọ sọ́jà, tí a bá fẹ́ lọ ra nǹkan um, kí ni wàhálà tẹ máa ń tẹ kó da ah um, ok o iṣẹ́ ti délé ǹsìn ẹ̀dẹ̀ um, ẹ̀ ti kọ list bọ́ta láti lọ rajà kí ló máa ń jẹ́ nǹkan bí tó máa ń jẹ́ pé ah o wàhálà yìí ti pọ̀ jù ó ti rẹ̀ ẹ́ ṣé ah, ọlọ́run àti lọ rajà lẹ́ni kí ló máa ń fa irú àṣẹ máa ń ṣerú ẹ̀gàn ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah, fún yín ẹ̀hẹ́n so kí ló máa kí ló máa ń fà kí ló ọ̀bẹ máa ń fà. ẹ wọ gbà nínú ọjà kò ń ṣe ojú kan la máa ti ra gbogbo ẹ̀ bóyá lè ra táǹbì àtúnrìn láti bí désàlẹ̀ lọ́yẹn bóyá ká tó ra iṣu bóyá ká tó ra òróró bóyá ká tó ra irú àyàn máa mú àpá àwọn dúdú wò láti bí ìdánwò yá ẹbí ò lè lọ ó ti sú èmi bóyá ká dúró àwọn tó bá ń kiri lẹ́gbẹ̀ẹ́ mi tàbá wà já ara ń bẹ̀. so lẹ́mi um, lẹ́mi máa rà lọ́wọ́ ẹ um, máa rà lọ́wọ́ òsìlà àti olóko lẹ́mi tó bá rẹ̀yìn jù ẹ kò lè rà ní tẹ́ bá ti bá kẹ́ lè tè lọ́lé. Mm, ó lágbára, ó lágbára. Ah! Ìyẹn lágbára o. Ẹn but náà máa súyàn náà normal. Ah, èmi náà, èmi náà ti pé tí bá ti lọ sọ́jà. Èmi ò kúkú lọ ṣe party but tí bá lọ sọ́jà náà, gbogbo wàhálà yẹn máa. A ah, máa súyàn. Ibi kan wà irú ibẹ̀ yẹn ni Túnjí like. <laughs> Ó dẹ̀ jìnnà wọnú. Ah! Tẹ́ bá ra bẹ́ẹ̀ tẹ́ bá dé, ó máa mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ lẹ ti rà. Hmm. Ó máa mọ̀ torí ó ní bó ṣe máa ń package ẹ̀ so ó máa ń yàtọ̀. <laughs> Ìgbà tó bá rán wa lọ bá máa ní, ah! Ẹ wo, èmi ẹjẹ́ ara kan tá a bá rí a sọ fún wọn a sọ fún pé wọn ò ní ilé yìí mm-hmm. a máa sọ fún wa ní ìrọ̀lẹ́ ẹ̀ débẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló máa fi fóònù mọ́lẹ̀ gbọ́n wọ́n lẹ̀ wá sọ́jà lérí. ọ̀hún yẹn ní màmá ìṣúná kí wọ́n wá o. àwọn ah, ní àwọn wá àwọn òrẹ́ àwọn èèyàn yìí o wọ́n ní ṣùgbọ́n wọn. àti débẹ̀ yẹn ó ro mí lójú mi lè rìn débẹ̀ tó ìdí tí mo rí lára mi lè débẹ̀ ọ̀run yẹn ti pọ̀ ju mi lè débẹ̀ akọ̀ǹgbà mu ni mu ṣé ẹ̀nà nìkan ló máa ń rin lójú táì tó wá fẹ́ pẹ́ fẹ́ ra nǹkan tẹ máa ń lò. ìyẹn nìkan ló máa ń ròyìn lójú tábà dẹ̀ ń dáná náà bóyá kí nísìnyí a lè máa dáná lọ bóyá bàjẹ́ sáwọ́ntì lè máa pẹran lọ a máa máa ṣiṣẹ́ lọ máa yọ̀bọ̀ tó bá ti wá di ọwọ́ òru yẹn ah ó máa súnyàn oorun á ti máa kunyan èyí ò dẹ̀ ní lè sùn. ọjọ́ kejì nípa tí ni ó gbòǹgbò bá tó bóyá bíi mẹ́rin ni wá ń sìn kò possible kẹ́nìkan lọ sùn káwọn mẹ́ta máa ṣiṣẹ́. rárá ẹ̀hẹ́n so gbogbo yẹn àhẹ́mí tèmi ó wá ń sún èmi o asúnmi gidi gbogbo máa bọ́ sí kanra ni owó yẹn á ti kun mí bí kan tó yẹ kí n fi rẹ́rìn gan màá fi máa kanra kan tí ẹ fi bí lè kíkan lọ tó gbé kí padà wá. wàhálà yẹn máa ń pọ̀. wàhálà yẹn náà máa gbé mọ́tò dé afẹ́ lóde ẹrù àwa la máa kó àlòdù ẹ̀ tábà sí níbi tá a lọ àwa la máa jálẹ̀ tábà tún ṣe tán àwa la máa tún lòdù ẹ̀ náà tí mọ́tò bá tún débi àwa náà la máa tún kó wọlé àgbogbo ẹ̀ ó máa ń súyàn gan gan. wọ́n á jẹ́ kí pàtí súyàn ọ̀yàn rẹ̀ lè sílẹ̀ má ṣe pàtí. àwọn máa ń sún èmi ò pààyà. àfọlágbára so tẹ bá tẹ um, nípa ti oúnjẹ sísè yẹn tó pé. Um, Nǹkan tèmi mò ń bèèrè fún ìdá ọ̀ká fẹ́ solve nǹkan ibi oúnjẹ sísè yẹn náà ni agbára wa wà. Láti sọ pé da fẹ́ dàba nǹkan ibẹ̀ yẹn lágbára wà. So tẹ́yin bá wá kó dà o, táa fẹ́ help yín reduce iṣẹ́ yín bẹ́yẹn, èwo lẹ máa like ká reduce tó ṣe pàtàkì jù fún yín. Kó ṣe kí ẹ̀yin tẹ bá se oúnjẹ tán, kí tó se oúnjẹ yẹn, gbogbo wàhálà tẹ máa ń ṣe, okay o, ṣé igi lẹ máa kọ́ kó wá ni o? Àbí ibẹ̀ lẹ máa kọ́ set ni o? Àbí oúnjẹ máa kọ́ rà ni o? Àbí, um, màálù tó máa kọ́ pa ni o àbí tó máa ṣàn tó máa tó máa rẹ́dì tẹ máa fi bẹ̀rẹ̀ sí máa sóúnjẹ yẹn ní gbogbo wàhálà tẹ máa ṣe tó tó dìgbà yẹn èwo ló máa lẹ́ máa yá sí pé ó dáa dáa tẹ̀fẹ́ tẹ́ fẹ́ kọ́ òyìnbá yín yọ wàhálà àkọ́kọ́ lọ́rùn yín èwo ló ṣe pàtàkì jù níbẹ̀. tó bá pé màálù ò tí ì rẹ́dì. no ẹ̀wọ̀n kẹ́kẹ́ lè máa pa màálù ọ ń pa fún yín. ata ewédú àwọn ẹ̀fọ́ kọ̀ọ̀kan yẹn gbogbo yẹn bá ti kúrò bẹ́ẹ̀ kékeré ni tó. tí gbogbo ẹ gbogbo rírà àwọn tó bá dojú kan fún yín. ẹ o wá ti ra mi pẹ́ ojú kan ló wà sọ ẹ̀kan kẹ́kẹ́ fẹ́ dé bẹ̀rẹ̀ sí máa játa lọ lọ wọ́n gbé ṣe ń lọ sí ìgbà pé iṣẹ́ la fẹ́ lọ ṣe àjọ mhm. lọ bẹ́ẹ̀. tẹ́ka ta ti ń dúró dè yín bẹ́ẹ̀ tòmátò ti ń dúró dè yín àwọn èlò ewédú ẹ̀fọ́ tẹfẹ́ náà náà ti wà ń bẹ̀ tètè bá kọ̀ débẹ̀ ẹ̀fọ́ máa máa ṣá ẹ̀dẹ̀ máa máa ṣe é ni. so asálẹ́jà ta ẹ̀ á lọ lọ àfíìlì gáàsì àgbèsì ni a ewédú náà gbogbo a ti wà nílẹ̀ àti but by the time tẹ́ran bá rẹ́dì gbogbo yòókù ó máa easy máa easy. torí nǹkan ṣe ni pé iṣẹ́ oko lèmi ṣe bẹ́ẹ̀ ni níwọ̀nba wọn mm, náà ti gbàdúrà wá díẹ̀ ọ̀ràn tó ń ṣe lábẹ́ mi wọ́n fẹ́ wọ fọ́ọ̀tì. <laughs> bẹ́ẹ̀ni and tó dẹ́rẹ̀ kí come wà látàárọ̀ tèyí dìbà kọ́ níṣe sílẹ̀ pé yẹn kò easy láti manage yẹn so come fi ń darí mo náà tẹ́ pọ́n ṣe ọ́n ṣe tẹ́yìn náà ṣe jẹ́ sí mo náà yẹn náà torí bẹ́ẹ̀ fi mí náà pé pé dìbà sí ń bẹ mm, nǹkan ò ní bàjẹ́ bọ́ ohun ọ̀run níbi ọ̀rọ̀ pàdé lẹ́yìn ọ̀hún tó àtọ́ à ń bá dàn ọ̀hún náà ṣẹ́ lọ́wọ́ báyìí bọ̀ online gbogbo ẹ̀ tuntun adìrọ̀lẹ́yìn sá máa sọ̀rọ̀ bọ̀ gbàdúrà ó kí ló lè gbé mi wá bá dàn mi, èmi ò like kí n kàn máa wá Ìbàdàn kí n máa dúró. Ọ̀rẹ́ mi tí mo ní Ìbàdàn pọ̀, ṣùgbọ́n tí a bá dé Ìbàdàn bẹ́ẹ̀ yẹn, láti tètè kí èèyàn máa ṣe, ó máa ṣòro fún mi. Torí pé Túnjí Àwàlá Adégbé, ilé ẹ̀gbọ́n mummy mi, apá kejì ló wà, ẹ̀wọ̀n Tẹ́jú. Ọ́nkùlé yẹn kọ́ lọ́wọ́ so, ilé ọmọ wọn ní Lẹ́bú là ń gbé báyìí. And ìgbé, eh, and bí ta ṣe ti ṣe nǹkan tí mo ti ń ṣe program mi, Palms Mall, Shoprite níbí la ti ń ṣe, mo ti ń ṣe program mi so try mo ṣe ẹwọ ẹwọ ní table so nǹkan tó bá ti ní table wà láàrin fún mi so but torí náà mo pè kí ni a lè mú bọ àfẹ́rẹ́rẹ́ ṣe nǹkan tó pé kò sí wàhálà ń diẹ nǹkan tó ń fa wàhálà fún yàn la fẹ́ mú kúrò mm, and bẹ́ẹ̀ ni iṣẹ́ oúnjẹ ó jọ mọ́ nǹkan tá à ń ṣe so ibà la fẹ́ yọ wàhálà kúrò uh, bẹ́ẹ̀ ni dẹ̀rí uh, bó ìbá bèrè lọ kí n mọ tó ń ṣẹlẹ̀ kò lè easy tó tọ́ ọdún Túnjí mọ ọ̀rọ̀ tó ń dáná tó pọ̀ ń bàdàn tẹ́ pé ta fẹ́ bẹ̀rẹ̀ ó lè fún wa nọ́mbà wọn ta lè gbọ́n pò da à nǹkan báyìí báyìí la máa ń ṣe fún yàn ṣé máa fẹ́ ká bá yín ṣe iṣẹ́ kan ni iṣẹ́ kejì ni pé kí yàn tún sọ́ọ̀fù wọn tó wà lóko of course tí bá débẹ̀ tẹ́ tó mọ̀ máa rí ọ̀kan sí méjì kan tí mo lè bá sọ̀rọ̀ tí mo máa mọ̀ dé oko èmi náà mo sáàbù bá dẹ̀ bàdàn mo ṣe nysc mi ẹ̀ǹtẹ́ kí mo lè dájú bẹ́ẹ̀ ó kéré jù màá rí ọ̀kà méjì tó máa mọ̀ tó máa sọ pé kí a lọ báyà lágbájá lọ báyà tàmàdò ní oko ọba yẹn àti ọjà ọba mọ ọbẹ̀rẹ̀ yẹn mo mọ̀ kí ló wá débẹ̀ lọ́wọ́ máa ṣe díẹ̀ máa ṣe ìrojú kan tí mo dá mọ̀ àbáwúsá kan tí mo dá mọ̀ tí mo sì lè bá sọ̀rọ̀ so ṣẹ́yìn náà fẹ́ rú so ìyẹn wà ń bẹ wàhálà pé ẹ lọ ra nǹkan lọ́jà kó tó dọ́dọ̀ yín kò ojú ọ̀ dà bàtà àrọ́jà ó fi gba ó wà òkè òkè wàtà àrọ́dọ̀ yín. ó máa ń rí bẹ́ẹ̀ o jábọ̀ gbà mí pé ìjẹ́ pé ráìsì la fẹ́ lọ rà mm-hmm. wọ́n lè ní ọlọ́mọ wẹ́wẹ́ ni àwọn náà dẹ̀ máa rí o mm-hmm. ilé ọlọ́mọ bàtà ìdá máa gbélé ó lè jẹ́ nàìjíríà ọlọ́mọ wẹ́wẹ́ ni. lè máa nídìí àyà di wàhálà. tó ìgbà mi a lè wọ ẹ̀wà mi lọ́jà ẹ ní lè lò mọ́ láti lọ rà mí. a nílò àwa rà mí. Hmm. ó níyẹn o ó níyẹn hmm. kò sí wàhálà nígbà yẹn hmm, benefit or problem is there direct access to support. ṣíṣe pé iná ti ń rajà láti um, ọ̀wọ́n kìíní tẹ́lẹ̀ kò lè owó yẹn lè máa dínkù lọ títí. Torí pé ẹ̀yin náà ti ń rà lọ́wọ́ tẹ́lẹ̀, so ó lè máa dínkù lọ títí. Ǹtẹ́ rà lọ́wọ́ tẹ́lẹ̀ ni ó máa dínkù, but ẹ ti rà lọ́wọ́ wọn kò lè kò sí nǹkan tó fẹ́ dínkù. So nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé táwọn àti àwọn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn náà pé láti make pé àwọn tó ṣiṣẹ́ yẹn náà ó pay wọn, àwọn náà gbọdọ̀ gba salary. And bẹ́ẹ̀ salary àti tó ń ṣe fún àwọn ni, ó máa jẹ́ ó easy ṣùgbọ́n eh, òun dẹ̀ ní kọ́kọ́ ó kéré jù a máa gba àwọn tó máa tó máa ṣe ìrìn yẹn, a máa gba wọn. A máa tún gba àwọn tó jẹ́ pé wọ́n máa deliver. Bẹ́ẹ̀ ni, irú 2gc ìgbà mí wà tó jẹ́ pé máa kan wà ní ọjà, tó bá hmm. fẹ́ ra ata bẹ́ẹ̀ tí a bá busy pé kò sí time láti lọ sí ọjà, ó máa pe ẹni yẹn. A fẹ́ tòmátì apẹ̀rẹ̀ kan o, a fẹ́ kan báyìí, a fẹ́ kan báyìí, èèyàn á kàn gbé wá ni, a dẹ̀ Hmm, báwo lọ ṣe máa sanwó fún? Ó lè gbà mí, ó máa gbà cash. Ìgbà mí. Bí ló máa ń gbà. Ṣé òun owó ọ̀kadà nìkan ló máa ń gbà ni àbí gbowó ọ̀kadà pé bá wọn wá? Kò lè gbowó ọ̀kadà o. A gbowó ẹrù tó kó wá. Ẹ̀mọ̀ pe ṣírò gbogbo ẹ̀ mọ́. Owó ẹrù bóyá rojo tó jẹ́ pé boya one thousand, ó lè ní one five ni. A mọ̀ pé owó epo ọ̀kadà òun ti yọ lára ẹ̀ yẹn. So <laughs> bó ṣe máa ṣe. So kò ń gbowó ọ̀kadà? Rárá a kàn bá gbé ẹrù wá, a dẹ̀ gbowó ẹrù náà a padà lọ Torí ẹ̀ eh, máa yẹn ni ẹ ló ń tà. Ọ̀kẹ́ ló ń tà. Ló ń tà. But tó bá jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni tó ń tà tó máa gbé fún ọ̀kadà wa, wọ́n á sọ fún pé Túnjí tẹ́ni yẹn bá ti gbẹ́rù wá, iye báyìí lọlọ́kadà yẹn fẹ́ gbà o. One thousand ló fẹ́ gbà o, five hundred ló fẹ́ gbà, ìwọ ló máa fún o. A ní kò sí wàhálà kó máa bọ̀. So a sanwó ẹrù lọ́tọ̀, a tún sanwó ọ̀kadà yẹn lọ́tọ̀. Hmm. Ó lágbára. Although Túnjí like kí n bèrè eléyìí lọ́wọ́ ẹ̀ náà ṣùgbọ́n tí um, ẹ máa ń ra gbogbo èlò, then tí a fẹ́ ra ṣe party, ó depend lórí party náà. Bóyá a fẹ́ ṣe party kan nísìnyí, ah, um, party yẹn tóbi so ẹ fẹ́ ra raffia àbí apẹ̀rẹ̀ tòmátò kan, apẹ̀rẹ̀ ata kan. Ẹ dẹ̀ fẹ́ ra bundle ṣọkọ àti bundle tẹ̀tẹ̀ kan. Gbogbo ẹ wá pé sí um, five thousand naira. Gbogbo ẹ pé sí. Mo kàn fi ń ṣe àpèjúwe ni o ó wá pé five thousand naira tí eh, ẹ bá rí ọ̀tẹ̀ ó máa bá yín ṣe gbogbo ẹ̀ á dẹ̀ gba five six thousand naira lọ́wọ́ yín ṣé Túnjí lè gbà kíyàn bẹ́ẹ̀ yẹn kó gbogbo ẹ̀ wá. ó máa gbà tó bá wà òkè. tó bá wà òkè. á gbà. kí hmm. pẹ́ náà ṣe máa ná mọ́tò lọ́bẹ̀ eh. ẹ̀yin náà dẹ̀ adẹ́rẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ rí. torí tó bá ṣírò owó mọ́tò ogó kan mi ó ti kún sí six thousand ten yẹn máa fi kún hmm. so gbàmí ó máa ń jọ wọlé ó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Even tó bá fẹ́ ra ẹran, a kàn pe ènìyàn wípé "ẹ wò iye ẹran, iye báyìí ni mo fẹ́ o, five thousand mo fẹ́ o, ẹ bá mi gé wá." So ó máa, ó máa ṣe gbogbo yẹn dáadáa. Ó máa ṣe. A ní mo fẹ́ dá yọ. Wàhálà Túnjí máa ń pọ̀ ni. A ní mo fẹ́ dára ọ̀un láàmú. Mm, eléyìí náà ti da. Màá send sí PM sí a. Ṣé ẹ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú Túnjí,